Assalamualaikum. Waalaikumsalam warahmatullahi wabarakatuh. Wọ́n ní ká palẹ̀ mọ́ fàlejò ó ti wọlé tó bá ń bọ̀ á kó má wọlé bó ti wọlé tán mi kó má ṣe jáde. Ọ̀rìyà bá mi kà yá ara ọ̀dà. Ìyá Ramadan, ìyá Ramadan, kò sí òtítí ó ti dé báyìí. Òní ni fourteen, báyọ̀ la kò ní two. ti lọ díẹ̀ díẹ̀ díẹ̀ díẹ̀ díẹ̀. Ramadan ẹ̀kọ́ olùkọ́ àṣà. Ah, torí pé wọ́n ní ìgbẹ̀yìn rámọ̀ ọ̀daràn àṣẹrò tọwọ́ ten first Ramadan wọ́n sọ he can't, àti ìgẹ̀lì àárín that is the first to the twenty ìkẹ́ ìgẹ̀lì ìgbẹ̀yìn ẹ̀ báyìí oore ni Can't èèyàn máa he fún ẹni oore tó bá fẹ́ ẹni táwa ló wà nínú èmi àtẹ̀yìn tí ò fẹ́ oore kò sẹ́ni tí ò fẹ́ rẹ̀ ó kọ́ wa wípé ká gba Ramadan tó ní gbogbo ẹ̀ṣẹ̀ wa Ọlọ́run máa wọ́ ṣèwé gbogbo ẹ̀ṣẹ̀ wa àwa gba ládá tuntun ọ̀tún oore àwa wọlé so ẹ̀kọ́ tó wà lórí Ramadan nìyẹn. bẹ́ẹ̀ àwọn olówó àsìkò tó máa ń ṣe ìtọrẹ fáwọn aláìní nìyẹn ṣé Ramadan pẹ̀lú àánú táwọn ìyá ni wọ́n ní pé àsìkò àwẹ̀ làwọn yẹn máa ń sóre jù. torí pé àwọn èèyàn tó mọ̀ tó mọ̀ tí wọ́n ní ìmọ̀ dáadáa wọ́n mọ̀ wípé Ramadan àsìkò téèyàn máa ń bẹ̀rẹ̀ oore ni tó yẹ pé téèyàn bá ṣètọrẹ àánú oore á túbọ̀ máa wọlé torí ẹ̀ làwọn èèyàn míì ṣe máa ń dìde specifically ṣe oore wọn during the Ramadan whereas kò sígbà téèyàn ò lè ṣoore kò sígbà tí ò yẹ ká ṣoore but pàápàá inú Ramadan ó dáa kéèyàn máa ṣe dáadáa gan torí kò sí ẹni tó mọ ìjọ ti gbígbàdúrà yẹn gangan tó máa ṣẹlẹ̀ so orí ti nìyẹn. púpọ̀ àwọn tó mọ̀ ìyàwó lólùfẹ́ yín wọ́n kàn máa pé ẹ̀ ń jẹ́ àkíkí ilẹ̀ tí òfin ní bàjẹ́ tí mo rúkú yìí wọn kí ni tùmọ̀ àkíkí akíkímì authentic nǹkan tó rinlẹ̀ òótọ́ òdodo àwọn tó dẹ̀ mọ̀ mímọ̀ pé ah, orúkọ yẹn rò mí gan torí bí nǹkan tó bá da tó bá jẹ́ òótọ́ ìfẹ́ ni máa ń wà authentic things ni máa ń ṣe so ìtumọ̀ akíkímì yẹn authentic ah, mo kọ fúnra mi ni. orúkọ tí wàá dọ́là ojú dọ́là. alhamdulilayi. màmá ńlá ń kọ́ bọ́ọ̀lù ẹ jẹ́. bàbá ah, ńlá yẹn bàbá ńlá yẹn ó jáde bí ọ̀gá ńlá ṣe ọ̀dọ́ gbogbo yẹn mọ̀ pé mo máa sọ pé Alhaji Wasiu Alabi Pasuma ni mẹ́ńtọ̀ mi so ti mọ̀ wọn sí ọ̀gá ńlá láṣẹ gbogbo àwọn màmá ńlá so jọra wọn so màmá ńlá come from or came from ọ̀gá ńlá. adékòye àti Pasuma bá lóye bẹ̀rẹ̀. èmi ti láìkí wọn tó wọn lèmi kọ́kọ́ rí tèmi fi tí orin fi hùn mí kan àti fídíò kọ́kọ́ wò tèmi náà fi wò pé à ah, mo fẹ́ máa kọrin pé kọ́ yé lè mọ̀ èmi náà because a kàn ń kọ́ bíi pé a kàn ń ṣeré ṣeré nígbà yẹn but ìgbà tí mo wá wo Pasuma ni mo gbé ah mo máa láìkẹ́ ni bó ṣe ń kọrin yìí o so bẹ́ẹ̀ mi náà ṣe bẹ̀rẹ̀ yẹn so. àgbàdo wa mọ̀ wọ́n tẹ mọ wọn náà wọ́n pé alájà máa kí ah, Pasuma mọ alájà alájà náà mọ Pasuma fifteen years. báwo ló ṣe ṣe lọ́jọ́ yẹn bẹ́ẹ̀ pàdé. ẹ èèyàn kan ni ó fẹ́ ṣe album tó wá fẹ́ kí òun àti wọ́n jọ kọrin papọ̀ so wa náà fẹ́ kémi náà wà mí orin ó fẹ́ fi jọ ẹ mú wa ajé asidi kọ india lady kọ́nà bá àfọ̀rún kẹ òun ló be ṣe orin yẹn gbà ilé wa bá pé òun dẹ̀ fẹ́ lo Pasuma òun fẹ́ lo èmi náà ń pé ṣé mo ní líǹkì pàṣọ wọ́n ní mi ní líǹkì pàṣọ but mo mọ àwọn èèyàn tó lè jẹ́ ká rí pàṣọ not so good nígbà tá a dẹ̀ máa rí wọn in fact wọ́n welcome mi dára torí pé àwọn náà ti ń gbọ́ pé à èèyàn kan jákèjì ó like pàṣọ like pàṣọ so àgbà àjọṣe kọrin yóò ti yóò ti. bàbá mi ni ò bá sọ. ṣé ẹ ti bá wọn kọrin àgbà ti kọrin nínú kíni yín. mo ti bá wọn kọrin rí o tó mo ti feature wọn dáadáa dáadáa dáadáa. pẹ̀lú nígbà lọ́wọ́ yín. àwọn ń gbowó lọ́wọ́ mi. àwọn ń gbowó lọ́wọ́ yín. wọ́n tún fún mi lówó gan wọ́n tún fáwọn tí wọ́n kó wa lówó. kẹ olórin lọkọ yín bọ́ọ̀lù ẹni manage ilé. a ń manage ọlọ́run bá a manage ọlọ́run bá a manage torí pé ṣẹ̀bọ̀ nǹkan tó ti mọ́ra ni dẹ́mu dẹ̀ ní àwọn ọmọdọ̀ tó wà lọ́jọ́ mi mọ́ mi náà àwọn wá so tó bá ti pẹ́ time tá à ń lọ síbi orin bẹ́ẹ̀ yẹn so àwọn máa bá mi monitor àwọn ọkọ yẹn and again kí là ń kọ tá à kọ tán kì í jọ́lọ̀ la fi kọrin so we have time for our own. bọ̀ sẹ́lífù tí méjì láti fẹ́ra wọn kò ń rọrùn o balẹ̀ mani balẹ̀ balẹ̀. èyí sì bọ̀ ọlọ́run tó ọlọ́run tó because ọlọ́run ni ọlọ́run ló sọ wá pọ̀ kò dẹ̀ ní tí wá ká ọlọ́run ló kọ́ wa mọ̀ ṣe. àlọ́ banger as in ẹ mọ àwọn orin short short song tá a máa ń jù yẹn so kò sígbà tẹ́ ẹ̀ máa retí anything every month new thing different thing from mama ńlá ó máa ń wá jáde orí audio mark every social media and ẹ máa bá pàdé mbẹ youtube um, music empire tv ẹ máa bá kìkì pàdé mbẹ. kí lẹni sọ pé para madam kò tẹ fẹ́ ṣe. tẹ́mi fẹ́ ṣe. ti àwọn women. bẹ́ẹ̀ lára obìnrin olórí islam tó ń rìn lórí tiktok ẹ̀kọ́ sí kan fàájú pé ọlọ́run náà ni torí pàtàkì ọkọ bẹ̀rẹ̀ náà ṣe wà fọwọ́ pé kí ló èèyàn níbi táyé bá kọjú sí kéèyàn má kẹ́yìn sí kọjú sí tiktok adẹ̀ díẹ̀ dẹ̀gbà kọ́ wà táwọn èèyàn ti ń bu wa ẹ à ń ṣe kíní kan eléyìí ṣe kíní kan ó nọ́mà but believe me ni pé gbogbo nǹkan téèyàn bá ń ṣe láyé yìí káwọn èèyàn máa bu ẹ tó bá dá o dúró tí wọn bá ti ní nǹkan o ti ní àníyàn dáadáa lórí nǹkan yẹn definitely you be there so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 yourself for your event coverage. Thanks.